السلام عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوبة فون الله وبا إتوفي كير إتوفي كوا جلالي نياي على البركة láti ṣe ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe nínú tíra Umdatul Ahkam kí ọlọ́run bá kí ó ṣe àtìlẹ́yìn fún wa a ó gbé lórí àdífi ẹlẹ́ẹ̀kẹtẹ̀lá عن عبد الله بن عمر ابن خطاب رضي الله عنه قال رقيت يوما على بيت حفصة فرأيت النبي صلى الله عليه وسلم يقضي حاجته مستقبل الشام مستدبر القبلة مستدبر الكعبة وفي رواية مستقبلا بيت المقدس hadithi ẹlẹ́ẹ̀kẹtẹ̀lá hadithi agbawa láti ọ̀dọ̀ abdullahi ọmọ umar ọmọ umar ibn khattab kí ọlọ́run bá kí yọ́nú sí ó ní raqitu yawman ala bayti hafsa lọ́jọ́ kan òwúgun orí ilé hafsa ìyàwó anabi muhammad sallallahu alaihi wasallam فرأيت النبي يقضي حاجته oni nu bá rí anabi sallallahu alaihi wasallam tó ń bí abùkátà èyí ni pé anabi ayáda ó ń gbẹ̀sẹ̀ àbí ó ń tọ̀ mustaqbila sham ó kọwájú rẹ̀ sí sham mustadbiral kaaba ó kọ̀yìn sí kaaba wa fi riwayatin nínú ẹgbàwọ́rọ̀ mi mustaqbila bayt al-maqdis ó kọjú sí بيت المقدس a kà síwájú ní ẹ̀yìn kó tó di pé a hadithi yìí hadithi abu ayyub al-ansari tí anabi sallallahu alaihi wasallam sọ wípé idha ataytumul gha'ita fala tastaqbilul qiblata bil gha'it wala bawlin wala tastadbiruha walakin sharriqu aw gharibu àkàí pé Abu Ayyub al-Ansari ó ní anabi sallallahu alayhi wa sallam sọ pé tí ẹ bá fẹ́ gbọ̀nsẹ̀ ẹ má sì kọwájú sí al-qibla níbi nípa pé ẹ ń gbọ̀nsẹ̀ abẹ́ ń tọ̀ ẹ má sì kọyìn sí al-qibla ṣùgbọ́n ẹ kọ ẹ̀gbẹ́ yálà ẹ̀gbẹ́ ọ̀tún àbí ẹ̀gbẹ́ òsì débi pé Abu Ayyub wọn nígbà táwọn dé sham àwọn bá tọ́ílẹ̀tì wọn tó yẹ pé wọ́n darí ẹ̀ kọ al-qibla. Al so táwọn bá bẹ̀rẹ̀ láti gbọ̀nsẹ̀ àbí láti tọ̀ àmọ́ ń dẹ̀gbẹ́ dírẹ̀ sórí wa tí wọ́n fi kọjú kúò sí Kaaba àwọn wa ṣe astaghfirullah so òun la sọ pé nínú hadithi ó fi hàn pé ìkọjú sí kíblà nígbà tí èèyàn bá fẹ́ tọ̀ àbí ó bá fẹ́ gbọ̀nsẹ̀ ànábì kọ̀ fún wa débi pé àwọn afáàmì wọ́n wò pé haramu ni a gbọ́dọ̀ kọjú sí alqibla torí pé abu ayub al-ansari onígbà táwọn dé sham àwọn bá toilet tí wọ́n kọjú ẹ̀ sí qibla wọn ò ti torí ẹ̀ láti kọjú síbi tí toilet yẹn kọjú sí wọ́n láti dẹ̀gbẹ́ tí ó dàbí wọn fi ní kọjú sí alqibla onígbà táwọn bá jáde táwọn tó wá sí astaghfirullah àwọn tọrọ àforíjì lọ́dọ̀ léyìí tó fi hàn pé ẹ̀ṣẹ̀ ni èèyàn gbọ́dọ̀ kọjú sí alqibla níbi nígbà tó bá ń gbọ̀nsẹ̀ àbí ìgbà tó bá ń tọ̀ bọ́tilẹ̀ jẹ́ pé apá kan nínú àwọn àfà wọ́n ní ó tọ́ tí a bá wà nínú ààyè tí ibi tí wọ́n kọ́ gẹ́gẹ́ bí tọ́lẹ̀tì wọn tí wọ́n kọ́ so a lè kọ̀yìn sí kébìlà àbí kọ́kọ́ wájú sí kébìlà pé kò burú ṣùgbọ́n nígbà tá a bá wà ní ààyè tó tó tó tó tó Uh, tó wà open for example báyìí èèyàn wà ní ẹ̀yìn odi ìlú so ìgbà yẹn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ sí wa lọ́wọ́ àti kọwájú sí alqibla àbí kakọyìn sí alqibla ẹ̀rí wọn ó náà ni hadith abdullahi ibn umar yìí ó ní ogun orí ilé anabi muhammad sallallahu alayhi wa sallam níbi yàrá hafsa tí wọ́n jẹ́ ọmọ bàbá ọmọ ìyá pẹ̀lú abdullahi ibn umar olùwárí anabi sàlám tó ń bí abùkátà rẹ̀ ọkọ̀jú sí sham ọkọ̀yìn sí alqibla so tí a bá wọ nọ́ọ̀sì yìí a ó ní tí a bá wà níbi tí wọ́n kọ́ èèyàn lè kọ̀yìn sí alqibla kókọ́ èèyàn lè kọ́ ẹ̀yìn sí alqibla nígbà tí èèyàn bá ń ṣe ìgbọ̀nsẹ̀ eléyìí ni àwọn àfáà táwọn náà lọ lórí mọ́dàbà ilé ìpè tí a bá wà láyè tó yẹ pé wọ́n kọ́ bígbà tí irú tọ́ílẹ̀tì tá à ń kọ́ mọ́lé so kò burú ká kọ́yìn sí alqibla torí hadith abdullahi ibn umar ṣùgbọ́n ọ̀pọ̀ nínú àwọn àfà òun ni wọ́n sọ pé yálà wà ní ààyè tí wọ́n kọ́ ni àbí àwà yá ní ààyè tó wà gbangba ni gbogbo ẹ̀ pátá kò tọ́ láti kọ̀yìn sí alqibla àbí láti kọjú sí alqibla nígbà tí a bá ń gbọ̀nsẹ̀ torí pé àdífè tá a kà ni lè tó sí wa lọ́wọ́ rẹ̀ tó yẹ pé anabisa ọ̀sọ́là ó bá fẹ́ ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ni ibi tí ó sì ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé náà ni ó ní tí ẹ bá lọ gbọ̀nsẹ̀ ẹ gbọ́dọ̀ kọjú sí alqibla àbí kẹ́ sí torí pé ń tọ̀ àbí torí pé ń gbọ̀nsẹ̀ ṣùgbọ́n ẹkọ ẹ̀gbẹ́ yálà ẹ̀gbẹ́ ọ̀tún àbẹ́ ẹ̀gbẹ́ òsì so ìbáyẹ pé ó tọ́ fún wa láti kọ̀yìn sí alqibla àbí láti kọjú sí alqibla níbi tá a bá wà ní ààyè tí wọ́n kọ́ ni anabi sallallahu alayhi wa sallam kò bá sọ ní mọ́ ọ̀rọ̀ yìí so ìdínú tó fi gbẹ́ pé àwọn afáàmì wọn rò pé àdìsẹ́ tá a kà ní ìsìn ti abdullahi ibn umar ipe khususiya anabi sallallahu alayhi wa sallam yìí ni pé anabi nìkan lọ́lọ́run ṣe ìdẹ̀kùn èyí fún so àwa ọmọ rẹ̀ ọlọ́run ànábì wa ọlọ́run ṣe ìdẹ̀kùn yẹn fún wa ìdí inú tó ànábì ti yẹn pé ẹnikẹ́ni inú yín o tó bá fẹ́ yàgbẹ́ àbí ó fẹ́ tọ̀ ẹ gbọ́dọ̀ kọjú sí alqibla àbí kẹ́ kọ̀yìn sí alqibla ìdí inú tó fi yẹ pé ọ̀pọ̀ nínú àwọn àfà wọn náà sọ pé ó dáa kí èèyàn ó ṣe <coughs> ntí àwọn haúsá máa ń pè ní rigakẹ́fì yá fi má gani èyí ni pé kéèyàn ó ṣe ihtiyat lórí ẹ̀sìn rẹ̀ ká dúró lórí ta ta tí nọ́ọ̀sì wà lórí ẹ̀ pé a ò gbọ́dọ̀ kọjú sí alqibla bẹ́ẹ̀ sì ni a ò gbọ́dọ̀ kọ̀yìn sí alqibla a wà ní àyè tó bá wà gbangba ní àbí àyè tí wọ́n kọ́ so eléyìí ni ní ṣókí lórí hadith yìí torí pé a ti ka ohun tó jọmọ ní hadith èyí tó kọjá alayhi salam. naam. ah rárá kò kò ìwẹ̀ kò sí nú ẹ̀ ìgbọ̀nsẹ̀ ni àbí ìtọ̀ torí pé ẹ̀gbin lòun ìwẹ̀ yìí ṣe ìmára lásán ni ìwẹ̀ so ìmára kò nú ẹ̀gbin nígbà tí ẹ bá ń ṣe tí ẹ bá ń gbọ̀nsẹ̀ nígbà tí ẹ ń yọ ẹ̀gbin kúrò lára ni tí ẹ bá ń tọ̀ nígbà tí ẹ yọ ẹ̀gbin kúrò lára náà ni so ó yàtọ̀ sí wíwẹ̀ ìdí inú tó fi jẹ́ pé téèyàn bá lọ haramu ni kéèyàn máa sọ̀rọ̀ níbi tí ti àbí níbi tí ń tọ̀ ṣùgbọ́n téèyàn bá ń wẹ̀ kìí ṣe haram lórí pé ọwọ́ náà ẹgbà wọ́ọ̀rọ̀ pé anabi ó ń wẹ̀ obìnrin kan ó wọlé wá ó sì ń bá anabi sọ̀rọ̀ ní láti iléèwé anabi sì ń dà lóhùn bẹ́ẹ̀ ni anabi sàlá pé fún wa nígbà tá a bá lọ tọ̀ tá a bá lọ yàgbẹ́ àbí tá a bá lọ tọ̀ ká máa sọ̀rọ̀ sí ara wa torí pé ọlọ́run bínú sí irú nǹkan èyí ń fi ìwẹ̀ ó yàtọ̀ sí ìgbọ̀nsẹ̀ mo rò pé wa naam an anas bin malik radiyallahu anhu hadith ẹlẹ́ẹ̀kẹrìnlá أنه قال كان رسول الله صلى الله عليه وسلم يدخل الخلاء فأحمل أنا وغلام نحوي إداوة من ماء وعنزة فيستنجي بالماء حديث يا بوالة دي أنس ومالك مالك ó ní anabisa sallam gbogbo ìgbà tí ó bá fẹ́ lọ sí odi ìlú láti lọ gbọ̀nsẹ̀ ó máa mú ọmọ kékeré kan dání ayédà òun àti ọmọ ọmọ míì kékeré tí wọ́n mú ọ̀pá àti àgé omi táwọn ò gbé dání fún anabi sallallahu sallam tí anabi bá gbọ̀nsẹ̀ sàn yóò lo omi yóò ṣe istinja oníkéyìn yóò ṣe ìmára pẹ̀lú omi ó ní istinja hadithi yìí wọ́n ní agbàá látọ̀dọ̀ anas ọmọ malik anas ọmọ malik ó dà pé àlàyé rẹ̀ ti síwájú nínú àwọn hadithi ta kà sẹ́yìn ta ní ó ní ọmọ ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam láti gbàtí anabi sallallahu alayhi wa sallam ti wọ madina ó ní mọ̀mẹ́ ló ti mú wá fún anabi sallallahu alayhi wa sallam tó sọ pé wọ́n anabi àwọn èèyàn mú oríṣiríṣi ẹ̀bùn wá èmi ò ní nǹkan kan tí mo lè fún ọ ju ọ̀dọ́mọkùnrin lọ kọ́ máa ṣe ọmọ ọ̀dọ̀ fún gbogbo bùkátà rẹ̀ so Anas ó jẹ́ ọmọ ọ̀dọ̀ fún anabi sallallahu alaihi wasallam ní gbogbo àsìkò tí anabi nílò ní maka àdí Madina so eléyìí ó fi hàn pé ó ṣe mùlẹ́zàmà anabi sallallahu alaihi wasallam yẹn ni pé gbogbo ògbà ó wà pẹ̀lú anabi so ń gbà tó yẹ pé anabi sallallahu alaihi wasallam ilé ẹ̀kọ́ ni so èyí ń fi hàn pé Anas ọmọ Malik náà jẹ́ olùmọ̀ torí pé gbogbo ìgbà yóò máa gbọ́ àwọn ẹ̀kọ́ tí anabi sàlá sàlá tó fi ń kọ́ al-umma rẹ̀ so èyí ló fà tó fi jẹ́ pé òun náà ó wà nú àwọn àgbààfà tí wọ́n gba hadith anabi sallallahu alayhi wa sallam wá fún àwọn al-umma anabi sallallahu alayhi wa sallam màmá ẹ̀ ò ní ummu sulaim gẹ́gẹ́ bí a ti sọ sẹ́yìn ìyá ọkọ ẹ̀ ní abi talha lẹ́yìn ìgbà tí baba malik baba anas tó kú èyí tó ń jẹ́ Malik torí pé òun ò gba Islam ìyàwó ẹ̀ ló kọ́kọ́ gba ẹ̀sìn òun ò sì gba ẹ̀sìn Islam tó fi kú so nígbà tí obìnrin náà sa ìyàwó ọkọ ẹ̀ ṣaláìsí ọlọ́run sì yá yẹ ó sì gbajúmọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn náà ń fẹ́ láti jẹ́ pé àwọn fẹ́ Ummu Sulaym Abu Talha òun náà kèfèrí ni kìtì gba ẹ̀sìn Islam ó wá bá Ummu Sulaym pé òun fẹ́ fẹ́ ni Ummu Sulaym bá ní ìwọ Abu Talha yẹn pàtàkì ni ọ́ gbajúmọ̀ sí ni ọ́ pẹ̀lú nínú ìlú wa yìí kò sí ẹni kankan tó wà nkankan lọ sọ́dọ̀ rẹ̀ tí ó tí ó fi dùn ọ́ torí pé ọ gbajúmọ̀ ó ṣe yẹn pàtàkì ó sì lówó ṣùgbọ́n tó bá fẹ́ fẹ́ mi o ká pàdé ní iwájú ilé ànábì sallallahu alayhi wọ́n ní. ó béèrè pé kí ni tó wọn mú dání ní tó jẹ́ owó àbí gold àbí fàdákà àrùn ọni whatever kásápàdé ní ilé anabi muhammad sallallahu alayhi wa sallam wọn nígbà tí ó tó àsìkò tí wọn dá láti pàdé ó kó àwọn ọrọ lóríṣiríṣi sí ẹ̀yìn kẹ́tẹ́kẹ́tẹ́ ó kó wáyé wá sí iwájú ilé anabi sallallahu alayhi wa sallam ọsọ òun wọ́n nígbà tí anabi sàlám béèrè lọ́wọ́ umu sulaim kí ni tó fẹ́ ní sadaki rẹ̀ wọ́n lóun ọ̀fẹ́ nǹkan kan ju kí abu talha kó ṣe la ilaha illallah muhammadu rasulullah ọwọ́ a ṣe mọ̀ pé ah, ah, irú obìnrin wo ni ìfẹ́ rẹ̀ sì ti wọ̀ lọ́kàn kò sí bí ó ti ṣe tó bá fẹ́ àyàfi kó ṣe la ilaha illallah muhammadu rasulullah lórí pé yóò fẹ́ Ummu Sulaym ló ṣe kẹlímà ṣahada so eléyìí fi hàn pé àwọn àfáà tí wọn máa ń béèrè lọ́wọ́ ẹni tó bá fẹ́ gbẹ ẹ̀sìn ṣé èsè kóbìnrin kan lọ fẹ́ fẹ́ tó fi tó fi fẹ́ gbẹ̀sìn kò ní ìdí béèrè yẹn pẹ́ẹ́pẹ́ àbí obìnrin tó bá fẹ́ gbẹ̀sìn ṣé èsè pọ́kọ̀ kan lọ fẹ́ fẹ́ tó fi fẹ́ gbẹ̀sìn kò ní ìdí yẹn pẹ́ẹ́pẹ́ so whatever ọlọ́run ọba nìkan ló mọ àníyàn èèyàn so Abu Talha lẹ́yìn ìgbà tó sì gbẹ̀sìn tán ó jẹ́ èèyàn ńlá èèyàn pàtàkì nínú ẹ̀sìn Islam tí anabi sàlá sàlám sì jẹ́rìí ìmánì rẹ̀ àti iṣẹ́ àti iṣẹ́ rí tó wà lórí rẹ̀ ṣùgbọ́n Ummu Sulaym ìyá Anas ibn Malik obìnrin tí ó ní ipò ńlá nínú ẹ̀sìn Islam nínú àwọn nǹkan ìmọ̀ tóbìnrin náà ṣe ni lẹ́yìn ìgbà tó fẹ́ Abu Talha tán ọlọ́mbùn wọn ní ọmọ ó sọ ní abu umaid ọmọ yẹn wá ṣàìsàn àìsàn yẹn ó lágbára so wọ́n tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ ọlọ́run fún ní àlàáfíà dé pé ọmọ yẹn ọlọ́run gba ọlọ́run gba ẹ̀mí ẹ̀ so nígbà tó ṣaláìsí abu tọ́lá ò sí nílé kó a tó di pé ọkọ rẹ̀ dé ó ti tọ́jú ọmọ tí ó ṣaláìsí ó ti gbé sínú yàrá kan tó sì mọ̀ pé àbótọ́lọ̀ ní kùgbìrì lọ́wọ́ lọ wọ bẹ̀ ọ wá lọ wẹ̀ ó ara ó aṣọ aṣọ tuntun so ti ọkọ dé ntọkọkọ ni ọmọ tí báwo lára ó ní ara ti yá kò sí nǹkan kan ní ara ti ń sùn lọ ní sáfilẹ kí kò sùn ó láti bá ni ah èyí sọ, nínú ọmọ tí ó ní tó bá mi ló ní ìsìn ní àà ah, ọmọ ti gbádùn sẹ gbàgbé ń pa ọmọ ọmọ ti gbádùn débi pé wọ́n ṣeré títí ilẹ̀ fi mọ́ ntọ́ ń ṣe láàrin ọkọ láyà ó ṣẹlẹ̀ láàrin wọn ńgbà lẹ̀ wá mọ́ lọ́ wá sọ fọ́kọ rẹ̀ pé mo fẹ́ bí ọ léèrè tí n bá fún ọ lówó kọ́ ọ bá ń fi ọ̀dọ̀ tí n bá béèrè tó bínú èyí ó léwo lè bínú àbí kí n dúpẹ́ pé. pé mo mo dá àmánà padà ok tí ẹlòmíì bá ní láti ìta lọ́ba fún ọ ní nǹkan pé kó owó ń fi ọwọ́ tásìkò tí ọgbà bá dé tọ́ba gba nǹkan náà lọ́wọ́ rẹ ṣé ó bínú ó ní òun ò ní bínú bẹ́ẹ̀ ọlọ́run tó fún wa ní Abu Umair ó ti gbà á wọ́n ní nínú wa bí lọ́wọ́ abẹ́rẹ́ sí bínú irú obìnrin wo ni nínú irú nǹkan báyìí bá mi ò sì jẹ́ kí n tún bọ́ọ̀lù lọ́wọ́ sáré lọ sí ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní anabi wa ni ọlọ́run kó fún kó ṣe alibarika sínú ìṣepọ̀ tẹ́ ṣe so ìṣepọ̀ tán wá sí yẹn ni wọ́n bí abdullahi sí ọlọ́run á fi alibarika sí ara ọmọ náà so Ummu Sulaym ó ní àwọn oríṣiríṣi àwọn nǹkan ìmọ̀ nínú èyí tó ń fi ímánì rẹ̀ tó fi ń hàn so tó bá pẹ́ àwọn obìnrin míì ni bọ́kọ bá ti ń wọlé ni wọ́n ti ba inú ẹ̀ jẹ́ tó a rí pé wáàzí ló ṣe fọ́kọ ẹ̀ so that kò fi ní ìbànújẹ́ ó fi hàn pé gbogbo téèyàn bá téèyàn bá nílé ayé ọlọ́run ọba ló fún yàn tọ́lọ́run bá gbà padà kò ní ìdí kéèyàn bara jẹ́ so Anas ibn Malik ọmọ rẹ̀ òun náà jẹ́ àfa àgbà nínú àwọn àfa sahabi anabi Muhammad sallallahu alayhi wa sallam bákan náà òun náà anabi sallallahu alaihi wasallam nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa débi pé anas ibn malik ń gan fún rẹ̀ ó ń sọ pé khadamtu rasulillah sallallahu alaihi wasallam ashra sinin wallahi ma qala li uffan qattun wala qala li li shay'in lima fa'alta kadha wàhálà fa'alta kadha ó ní òun ṣe ọmọ ọ̀dọ̀ pẹ̀lú anabi sallallahu alaihi ọlá anabi ọsọrọ burúkan sóhun rí bó ti wulẹ̀ ó kéré sallallahu alayhi wa sallam anabi ọsọ fún mi pé kí ló dé tó fi ṣe nǹkan báyìí kí ló dé tó fi ṣe nǹkan báyìí ní ọdún mẹ́wàá nígbà tá anabi sọsọlá wọ Madina ọmọ ọdún mẹ́wàá lòun náà so a rí pé ọmọdé ni so kéèyàn ó sọ kọ́mọdé ó ṣe ọmọ ọ̀dọ̀ lọ́dún èèyàn lọ́dún mẹ́wàá ká sì má bawí lórí nǹkan kan pé kí ló dé tó fi ṣe báyìí kí ló dé tó fi ṣe kan báyìí so a rí pé àkọ́kọ́ náà anabi sallallahu alayhi wa sallam ìwà rẹ̀ lẹ̀ àti àánú tó ní bákan náà a rí pé Anas ibn Malik náà ọmọ tí tó tó torí pé kò ṣe nǹkan tí ó bí anabi sallallahu alayhi wa sallam fọdún mẹ́wàá so nínú àwọn àjùlọ tọ́lọ́n fún ó ní pé anabi sallallahu alayhi wa sallam ó gbàdúrà fún pé Allahumma akfir malahu wa waladahu wa atil hayatahu wọn ọlọ́run ọba jẹ́ kó lówó kó pọ̀ jẹ́ kó bímọ kó pọ̀ jẹ́ kẹ́mi rẹ̀ ogun àkọ́kọ́ náà tá a bá wò téèyàn bá ń béèrò ẹ téèyàn bá ṣàdúrà tí ń béèrò owó àwọn èèyàn mọ̀ òpó báyà ó nífẹ̀ẹ́ ilé ayé <laughs> ṣùgbọ́n àdàbí sàásà lọ ló ń ṣe àdúrà fún un pé ìwọ ọlọ́run ọba jẹ́ kó ní owó kó pọ̀ jẹ́ kó bímọ kó pọ̀ jẹ́ kẹ́mi rẹ̀ ogun so eh, ọlọ́run sì gba àdúrà nẹ́bí sallallahu alayhi wa sallam lórí Anas ibn Malik débi pé ó ní ó kó òun gbogbo nǹkan ọ̀gbìn tí wọ́n bá ń tí wọ́n bá harvest lọ́ọ̀ kan lọ́dún ẹ̀ẹ̀mejì sí mẹ́ta lòun máa harvest nínú oko náà kò sì sí tóun ó mú dání tí ò ní dowó gbogbo tóun bá gbé kalẹ̀ gbé títà owó ní ọjà sí. ọ ní òun bímọ ọgọ́rùn-ún àti mẹ́fà làwọn ọmọ tó jáde látara òun ó ní lẹ́yìn ikú anabi sallallahu alayhi wa sallam síwájú kí hajjaj ibn yusuf kó tó di aṣíwájú basra òun ti sin àwọn ọmọ àtàrọmọ òun débi pé wọ́n tó tis'ata wa ishiruna wa mi'a one hundred and twenty nine làwọn ọmọ tó ń gbèsè tó níwájú ní lójú òun nínú àwọn ọmọ tí àtàwọn àwọn ọmọ ọmọ ẹ̀ sọ́wárí pé ẹ̀mí rẹ̀ gùn lẹ́pẹ́ àwọn àfáàní òun ni ẹni tó kú gbẹ̀yìn nínú àwọn sàábì anabi sallallahu alayhi wa sallam so ìgbà tó kú ali ibn abi talib òun ló kírun sí láà tí a bá kí jẹnáìzà kábàrà mélòó la máa ń ṣe omi mẹ́rin omi márùn kábàrà méje ni Sayyidina Ali ló ṣe lórí ah, Anas ibn Malik lẹ́yìn ìgbà tó kírun sí la so bó tilẹ̀ jẹ́ pé àlàyé lórí ẹ̀ ni pé ah, kábàrà àkọlù rẹ̀ náà ni mẹ́rin so èèyàn lè ṣe márùn ó sì lè ṣe mẹ́fà ó lè ṣe jù bẹ́ẹ̀ lọ gbogbo bí ọlọ́run bá ṣe fún ẹni tí ó ṣaláìsí ní oore àti àjùlọ òun náà ni wọ́n máa ń wo irú kábàrà tí wọ́n ṣe sí ara torí láti fi ṣe àdúà tí ó pẹ́ ìdí inú tí wọ́n fi ń kábàrà ju mẹ́rin àbí márùn lọ wallahu alam nínú àwọn ìgbàwọ́rọ̀ tó gbà wá èyí tí wọ́n tọ́jẹ́ musnet èyí ni pé tó sọ pé anabi sàlá sàlám sọ báyìí two thousand two hundred and eighty six ni àwọn èyí tó wà nù Bukhari one hundred and eighty èyí wà nù Muslim eighty èyí tá à ń pè ní muttafaqun alayhi ninety so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Anas ibn Malik bó ṣe rí nìyẹn oni kana rasulillah sallallahu alayhi wa sallam yadkhulu al-khala anabi sallallahu alayhi wa sallam ó máa ń wọ ẹ̀yìn kule fa ahmilu ana wa ghulamu nahwi idawata mimma oni èmi pẹ̀lú ọmọkùnrin mi tó jẹ́ bí ìrọ̀ mi a ó gbé omi dání àti ainazatan pọ̀pá fayastanji bilma anabi ó lo omi láti fi ṣe istinja ẹni pé láti fi tábà lẹ́yìn ìgbà tí ó bá gbọ̀nsẹ̀ tán so hadithi ẹ̀rí ni tó fi hàn pé èèyàn lè lo omi nìkan láì lo istijmar ṣùgbọ́n àwọn afáàní méjèèjì kéèyàn dàpọ̀ ní lólóore jù lẹ́yìn ìgbà tí sinimá bá ti ṣe istijmar tán kó tún wá lomi èyí ni pé èèyàn kọ́kọ́ fi òkúta mẹ́ta àbí márùn àbí méje kó wítìrì kéèyàn kọ́kọ́ fi nu ẹ̀gbin yẹn kúò lára ẹ̀ so àwọn athar tó bá wá kù ó ní èyàn ó fi omi fọ̀ ìdí ni pé àyà tó wá nú al-Qur'an tí ọlọ́run ọba tó ń sọ pé fihi rijalun yuhibbuna an yatatahharu wallahu yuhibbul mutahhirin nínú ìlú yẹn rijalun àwọn ọkùnrin kan wà yuhibbuna an yatatahharu wọ́n ń fẹ́ ìmọ́tótó wallahu yuhibbul mutahhirin ànábì ọlọ́run sì ń fẹ́ ẹni tó ń fẹ́ ìmọ́tótó wọ́n ní wọ́n á béèrè pé kí ni ìmọ́tótó tí wọ́n ń ṣe wọ́n á ní lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe istijmar tán wọ́n tún wá ṣe istinja lórí ìgbọ̀nsẹ̀ kan tí wọ́n ṣe àbí ìtọ̀ tó tọ̀ so àwọn ará Quba ó ní wọ́n ń sọ̀rọ̀ bá lórí àyà náà so ìdínú táwọn afáfin wò pé kéèyàn pa méjèèjì pọ̀ ló dáa jù kò sí aburú téèyàn bá ṣe istijmar nìkan ntó bá kù níbi àwọn àmì athar tó kù ní ibi ìgbọ̀nsẹ̀ àbí ilé ìtọ̀ ọlọ́run bá ti ṣe àfù lórí ẹ̀ èèyàn sì lè ṣe istinja nìkan téèyàn ó fi omi fọ ẹ̀gbin papọ̀ máa ń tó kù ní ara níbi àmì ẹ̀gbin yẹn náà so èyí tí tó wà níbi hadith ni ṣùgbọ́n ó sọ̀rọ̀ báyìí pé àwọn máa ń mú pọ̀pá dání kí ni hikma lórí pọ̀pá tó ń mú dání pọ̀pá tó ń mú ní haneza ó dàbí arò ni tó ní ẹnu irin pẹ̀lú pọ̀pá ṣùgbọ́n kò gùn tó aga eh, eh, eh, aga náà ń pè àbí àbí kí ni wọ́n ń pè arò náà obìnrin <laughs> Allahu akbar náà ọfà ṣe bí kìíní nìyẹn ọkọ̀ ọkọ̀ náà ń pè bẹ́ẹ̀ <laughs> so ó dàbí bí ọkọ̀ so wọ́n ní hikma tó wà ń bẹ ni pé anabi sallallahu alaihi wa sallam tó bá yẹ pé ó fẹ́ lọ sí ní ibi tó wà láàyè fẹfẹẹfẹ ni wọn mọ mú ọba yẹn dání wọn ní hikma tó wà ń bẹ ni pé yóò wọn fi ọba yẹn lélẹ̀ wọn wà wọn ṣe aṣọ lé lórí sódà tí yóò fi dí gàgá pẹ̀lú pẹ̀lú rẹ̀ àti àwọn tí wọn bá wà lọ́ọ̀kan ṣùgbọ́n tí anabi sàlọ sàlám tó bá fẹ́ lọ ilé ìgbọ̀nsẹ̀ tó máa ń ṣe jù ni pé yóò lọ jìnnà ibi tí àwọn èèyàn ti ní rí àbí tó bá wà kúsá pẹ̀lú àwọn èèyàn yọ wá igi láti fi ṣe ìgágá pẹ̀lú òun àti àwọn tí wọ́n bá wà lọ́ọ̀kan àbí àpáta kan tó lè dáàbò bò àbí kó sọ̀kalẹ̀ sínú ibi tó bá tó bá dín kòtò so that ẹni tó bá wà lọ́ọ̀kan kò ní mọ̀ pé ẹ̀ wà ń bẹ̀ so ìgbà míì tó bá pé ààyè tó súnmọ́ àwọn èèyàn ni yóò mú àwọn ọmọ dání tó ń mú tó ń gbé omi dání àti anaza yẹn tí wọ́n tẹ̀ mọ́lẹ̀ láti fi tẹ́ aṣọ sódà tí ó fi ṣe ìgbàgá fún anabi sallallahu alayhi wa sallam gbogbo eléyìí ó fi hàn pé gbogbo ìgbà tí èèyàn bá fẹ́ gbọmọsẹ̀ àbí ọfẹ́sọ̀ kó ṣe istita èyí ni pé kéèyàn pamọ́ síbi tí àwọn èèyàn ti ní máa wo ìhòhò rẹ̀ wallahu alam. nam hadithi ẹlẹ́ẹ̀kẹta nínú báàbí ó ní àdífi 15 an abi qatada الحارث ابن ربعي الأنصاري أن النبي صلى الله عليه وسلم قال لا يمسكن أحدكم ذكره بيمينه وهو يبول ولا يتمسح من الخلاء بيمينه ولا يتنفس في الإناء النبي صلى الله عليه وسلم أبا إبراء ورنا ولا تودو أبو قتادة tí ó kọ rẹ̀ ń jẹ́ harith ibn rubi ara madina ó ní anabisa sallam sọ wípé la yumsikanna ahadukum dhakarahu bi yamini kí ẹnikẹ́ni yín kó má ṣe gbá iwájú ẹ̀ àbí àdákàrí rẹ̀ mú pẹ̀lú ọwọ́ ọ̀tún nígbà ń bá ń tọ̀ wala yatamassahu min al-khala bi yamini àbí ọba yàgbẹ́ kó má fi ọwọ́ rẹ̀ fọ ọwọ́ ọ̀tún rẹ̀ fọ ibi ilé gbọ̀nsẹ̀ wala yatanaffas fil ina nígbà tó bá sì mú mi kó má ṣe máa mí sínú kọ́ọ̀pù tí ń fi mú so hadith yìí àwọn ọ̀kọ́ tí ó kọ́ wa ó tó ìka mẹ́ta alákọ̀ọ́kọ́ ó ní pé ká pọ́n ọwọ́ ọ̀tún ká pọ́nlé gẹ́gẹ́ bí anabi sallam bó ṣe pọ́nlé ṣùgbọ́n lálàkọ́kọ́ hadi abu qatada afa onítìrà gangan ti sọ orúkọ rẹ̀ ó ní alharith ibn rub'i al-ansari ará madina ni òun jẹ́ ajagunjagunjagun ni tí anabi sàlá sàlám sì jẹ́rì ẹ̀ òun jẹ́ ọ̀kan nínú àwọn faris ní anú àwọn tó ń jagun gbà náà àwọn míì wà tó yẹ pé ẹ̀sìn làwọn ń gùn àwọn kan wà tó yẹ pé ilẹ̀ ẹlẹ́ làwọn ti máa tẹ̀lé àwọn tí wọ́n ń gun ẹ̀sìn so àwọn tó ń gun ẹṣin yẹn ni wọ́n wà wájú àwọn tó ń rìn lẹ́lẹ̀ làwọn wà lẹ́yìn so àwọn tó ń gun ẹṣin yẹn wọ́n láti jẹ́ àwọn tó wà very expert lórí ẹṣin gúngùn àti láti ìjà lórí ẹṣin náà so Abu Qatada yìí ó jẹ́ ọ̀kan nù wọn torí pé anabi sallallahu alayhi sallam ó ní khayru fursanina Abu Qatada ẹni tó fi lóore jù nínú àwọn tí wọ́n ń gun ẹṣin nínú àwọn sójà nabi muhammad sallallahu alayhi wa sallam ó ní abu qatada wa khayru rajalatina salmatu ibnu akwa èyí tó fi lóore jù tó fi jẹ́ akíkanjú èèyàn jù nínú àwọn tó ń tẹ̀lé ànábì nínú àwọn sójà tẹ̀ tó ń rìn lẹ̀ ó salma ibnu akwa eléyìí fi hàn ó fi àjùlọ tí abu qatada ní nínú sàábì ànábì muhammad sallallahu alayhi wa نعم أني لا يمسكن أحدكم ذكره بيمينه وهو يبول ẹnì kankan ò gbọdọ̀ gbá àdákàrí rẹ̀ mú pẹ̀lú ọwọ́ ọ̀tún nígbà tí ń bá ń tọ̀ eléyìí fi hàn pé a kọ̀ fún wa láti gbá ojú ara wa mú pẹ̀lú ọwọ́ ọ̀tún ìdí ni pé láti pọ́n ọwọ́ ọ̀tún lé gẹ́gẹ́ bí anabisa akasi ó sẹ́yìn pé anabisa sallam ó ní ìfẹ́ àti máa bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tó bá lóore láti máa bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú agbọ̀n ọ̀tún àbí ọwọ́ ọ̀tún so bákan náà tó bá pé tó bá jẹ́ bí ẹ̀gbin àbí tí ò ní oore kankan agbọ̀n òsì àbí agbọ̀n ọ̀tún ni anabi sallallahu alayhi wa sallam ló máa fi ń ṣe so tá anabi bá fẹ́ tó bá fẹ́ gba nǹkan ọwọ́ ọ̀tún ni ó fi gbà á tó bá fẹ́ fún ni ní nǹkan ọwọ́ ọ̀tún ni ó fi fún ni tí ó bá wọ mọ́sálásí ẹsẹ̀ ọ̀tún ni ó kọ́kọ́ fi wọlé tí ó bá bọ́ bàtà ẹsẹ̀ ọ̀tún ni ó bọ́ àbí tí ó wọ bàtà ẹsẹ̀ ọ̀tún ni ó wọ̀ so gbogbo àwọn èyí ló fi hàn pé agbọ̀n ọ̀tún ó ní àpọ́nlé bákan náà lọ́lọ́run náà sì pọ́n agbọ̀n ọ̀tún lé gẹ́gẹ́ bí a ṣe sọ sẹ́yìn ọlọ́run ni wàá màmán utiya kitabahu biyamini fasawfa yuhasabu hisaban yasiro ẹnikẹ́ni tá a bá fún un ní ìwé iṣẹ́ rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún eléyìí ni a ṣe ìdẹ̀kùn àti àmójúkúrò níbi iṣẹ́ rẹ̀ nígbà tá a bá ń ṣe ìsáàbì fún un. وأما من أوتي كتابه بيمينه فيقول ها أمقرأ كتابيا gbogbo ẹnikẹ́ni tó bá gba tírà rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún o ní ó lè fi tírà rẹ̀ hàn ẹnikẹ́ni pé ẹ wo report sheet lèmi ni o torí pé ọmọ ìpè oore lọ́wọ́ nù kì í ṣàbùrú وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين تي èèyàn bá jẹ́ ẹni agbọn ẹni apọ ọ̀tún lọ́jọ́ gbẹdẹ alqiyama Ọlọ́run ní àlàáfíà fún àwọn ará àwọn so a ó rí i pé nínú alukur'an gan Ọlọ́run ṣe àpọ́nlé ọ̀tún ìdínú tí anabi sallam tó fi sí wa lọ́wọ́ pé tí a bá fẹ́ gba ojú ara wa mú a ò gbọ́dọ̀ gbá mú pẹ̀lú ọwọ́ bákan náà tí a bá fẹ́ fọ ojú ara yálà ilé ìtọ̀ ni àbí ilé ìgbọ̀nsẹ̀ a ò gbọ́dọ̀ fọ pẹ̀lú ọwọ́ pẹ̀lú ọwọ́ ọ̀tún torí pé ọwọ́ ọ̀tún a fi ilẹ̀ fún àwọn nǹkan tó bá dáa a sì fi ọwọ́ òsì sílẹ̀ fún ohun tí ó bá jẹ́ bí ẹ̀gbin tí pé àwọn òbí wa gan wọ́n máa ń sọ pé akéwà ní àkọọ́lẹ̀ láti kékeré láì tí mọ alif bá tàṣà láti mọ̀ pé àìgbà nǹkan pẹ̀lú ọwọ́ òsì a kì í fúnni ní nǹkan pẹ̀lú ọwọ́ òsì àìfọwọ́ òsì jẹun gbogbo ẹ̀ a ó rí i pé hadith anabi sallallahu alayhi wa sallam òun ni wọ́n ń ṣe fún wa ní practically kó tó di pa àwọn àkà lẹ́yìn gbàtà bá àkà tá a mọ̀ pé àwọn òbí wa ti ṣiṣẹ́ sẹ́yìn tó a ti mọ̀ èdè èyí tó dáa fún àwọn akẹ́kọ̀ọ́ nù láti kọ́ àwọn ọmọ láti bàtà bá ti wà ní kékeré irú àwọn ọmọ tó wà ní nursery school gbogbo irú àwọn nǹkan báyẹn náà ti yọ ẹ kọ́kọ́ mú wá láti máa fi kọ́ wọn àìjẹun pẹ̀lú ọwọ́ pẹ̀lú ọwọ́ òsì ẹni tó bá jẹun pẹ̀lú ọwọ́ òsì èṣù ni ta ló fẹ́ jésù èmi ọ̀fẹ́ o má jẹun pẹ̀lú ọwọ́ òsì gbogbo orú àwọn kaba yẹn bó ti yẹ kí àwọn olùkọ́ kan máa fi kọ́ àwọn ọmọ nìyẹn tó pé àwọn ọmọ náà fi mà pé èèyàn jẹun pẹ̀lú ọwọ́ òsì àyè gba nǹkan pẹ̀lú ọwọ́ òsì àyè fúnni ní nǹkan pẹ̀lú ọwọ́ òsì náà bákan náà àwọn afáàṣe ìbéèrè pé tí a bá fẹ́ ṣe brush siwak sí ọwọ́ òsì láàfi ṣe ẹ̀dọ̀wọ́ ọ̀tún ìdí tó fi bẹ̀rẹ̀ ni pé asiwak sunna anabi ni sallallahu alayhi wa sallam so jíjẹ tó jẹ sunna yẹn ọwọ́ wo láàfi ṣe so ojú tí àwọn afọ́ onífíkì ò tán fi wò ni pé kìí ṣe ojú sunna ẹni pé ìṣe siwak yìí gangan ò ní sunna ṣùgbọ́n kí ni hikma níbi siwak láti fi mú àwọn àdọ̀tí àti àwọn nǹkan tó lè kó sí ẹnu láti máa mú ẹnu ò ní so ìyún jẹ́ bí ìmú ìdọ̀tí kù tí wọ́n ní tó dáa jù tí èèyàn bá fẹ́ ṣe siwak ò ní kó gba aṣọ àkímú pẹ̀lú ọwọ́ òsì ẹ̀ láti máa fi ṣe siwak wallahu alam wala yatanaffas fil ina' tí a bá fẹ́ mu mi ká má ma mí sínú omi ìgbà míì ó lè jẹ́ pé à ń jẹun nínú jamaa ni ó lè pẹ́ omi tán gbé kalẹ̀ omi inú abọ́ ni gẹ́gẹ́ bí àwọn àláàdà àwọn ẹlòmíì so tí wọ́n wá gbé omi tó gbé sẹ́nu tó mí sínú ẹ̀ ẹni tí ó mu lẹ́yìn rẹ̀ kò ní lè mu yọ kọ̀ so náà nísìnyẹn ti bà omi jẹ́ fún ẹlòmíì tí ó mu bákan náà mímí yun ó ní nǹkan míì tí tó máa ń tẹ̀lé mímí ń gbà mí èèyàn ba omi jẹ́ fẹ́ni tí ó mu ẹgbẹ́ àwọn afáàní kódà wáyé pé èèyàn nìkan ni ó mu mi nu àǹdẹ́ kò ní sẹ́ nǹkan kan kù nínú kọ́ọ̀pù omi òun náà tó ń ti bẹ́ẹ̀ náà kò gbọ́dọ̀ máa mí sínú omi bákan náà anabi sàlọ sàlám ó kọ́ wa pé a gbọ́dọ̀ máa dín omi gùn gùn gùn gùn títí àfi yó ó ní pé ká gbé omi sẹ́nu ká mú ká sì ti gbé kú ká gbé ká mú téèyàn ọba tiẹ̀ wà á dín kọ́ mọ́ ju dídì mẹ́ta lọ tí ó fi gbé kó tí ó fi sinmi yọ wà tó ra èyàn ni ò ní mú máa mí sínú abọ́ omi wallahu alam ọjẹ́ ìdánilẹ́kọ̀ọ́ ńlá tí anabi sallallahu alayhi wa sallam tó fi kọ́ al'umma rẹ̀ so àwọn rí pé kò sí ti ẹ̀sìn islam tó kó kúrò tó kó kù gbogbo nǹkan ló sọ ní àlàyé pérépéré ọlọ́wọ́n bá kí ó jẹ́ ohun tá a sọ kó ṣe déédéé èròǹgbà ọlọ́run àti ànábì rẹ̀ èyí tá a ṣe àṣìṣe nú ẹ̀ kí ọlọ́run kí ó foríjì mí kó foríjì gbogbo wa dáwọ́ alẹ́. أشهد أن محمد والسلام kò sí aburú nu gbogbo yẹn kì í ṣe ẹ̀gbin ní oorun kì í ṣe ẹ̀gbin ló wà níbi ẹsẹ̀ yẹn àbí nǹkan kan báyìí mo lè rí pé àwọn ẹlòmíì wọn máa ń wò báyà ẹsẹ̀ ni láti jókòó kéèyàn kọ ẹsẹ̀ sí alqibla kò sí aburú nù ẹ̀ kò sí aburú nù ẹ̀ wa aleykum ọ wà ní sachet ntẹ èròngbà yìí ni pé máa mí sínú torí kì í ṣe torí ìyẹn nìkan torí pé medically gan ó ní effect ó ní effect tí ó lè lọ sí lórí liver èèyàn tí èèyàn máa ń dín omi ìgbà míì irú ẹ̀ ni wọ́n mú tí omi tí ó jẹ́ kí àyà ó gbé ẹlòmíì so n tó dáa jù kéèyàn ṣọ́ àlàáfíà rẹ̀ kéèyàn tẹ̀lé ẹ̀kọ́ ànábi sallallahu alaihi wasallam òun ni pé téèyàn bá dín èkíní èkejì ìkẹta kéèyàn sì rọra sinmi kó tó wá dín omi débi pé èèyàn fi yó débi pé omi náà yóò fi wà satisfied but kì í dáa kéèyàn máa jin omi gbogbogbò bẹ́ẹ̀ náà náà wà á lè tẹ̀sán. gbogbo ẹ̀ pátá kò sí aburú nù ẹ̀ wá pé ìwẹ̀ ni kì í ṣe kódà bí ẹ̀gbin. E ìgbọ̀nsẹ̀ àbí ìtọ̀ so ọ̀wọ́n tí ó wá nas lórí nasi náà ni pé alghait walbaul so ìdí tiwẹ̀ ni pé a rí pé anabi sallam wọ́n bá anabi sallam sọ̀rọ̀ nínú léèwẹ̀ tó sì ń dá wọn lóhùn ẹni pé ó fi hàn yí pé n tá a fún wa níbi níbi ìgbọ̀nsẹ̀ àti ìtọ̀ a kọ̀ fún wa níbi ilé ibi ìwẹ̀ so nígbà tó yẹ pé wọ́n ṣe ọ̀rọ̀ sísọ lẹ́tọ̀ fún wa níbi ìwẹ̀ bákan náà kò kò kò yẹ ṣe èèwọ̀ ní fún wa láti kọjú sí àlùkẹ́bílà nígbà tá à ń wẹ̀ eléyìí kò sábúrú nù ẹ̀ wallahu alim. Aleykum salaam. Ẹyin náà àánú àwọn àfáàní kéèyàn fi oúnjẹ lẹ̀ kó kó tutù fúnra ẹ̀ ló dáa jù kéèyàn máa fi ọwọ́ fẹ́ tó tó téèyàn tó ju bá ti ń kànyàn ó mú abẹ̀bẹ̀ kó fi fẹ́ oúnjẹ tó kó fi tutù kéèyàn sì máa jẹ ó dáa jù kéèyàn máa fi kéèyàn máa fi ẹnu fẹ́ lọ wàlá bó tilẹ̀ jẹ́ pé mi ò rí ẹ̀rí kankan násán ó lè wà wáyé pé mi ni ò mọ̀ so ṣùgbọ́n láti ilẹ̀ wá bí wọ́n ti máa fi ń kọ́ wa ni pé àgbọ̀rọ̀ wọn fi ẹnu fẹ́ oúnjẹ so ó láìkìlì kan yẹ pé wọ́n ní ẹ̀rí lórí ẹ̀ wallahu alam náà alex sọ̀rọ̀. well almuhim ọlọ́run bá ó ṣe ìṣedéédé láàrin àwọn ìyàwó wa ní ọ̀ràn ẹ̀yẹ̀ fún wa ó di dandan ká ṣe déédéé láàrin àwọn ìyàwó wa so oorun pínpín ẹ̀yin bó ti bọ́ bá ti rọ̀ wá lẹ́rùn ni yálà ìjọ kan ni ìjọ méjì ni ọ̀sẹ̀ kan ni gbogbo bí a bá ṣe ṣe ìtìfàk láàrin ara wa ni so a gbọ́dọ̀ gbé ìwọ̀ ẹnìkan fún ẹnìkan nígbà tá a bá ti sọ tá a bá ti ṣe pé ẹni tí oorun bá kàn ó ní ó sì ń jẹ bó tilẹ̀ jẹ́ pé kò burú kọ́ ẹ pé ẹni tí oorun kàn ẹni tí èso òun lòórùn kan kálò ní ó ṣe ń jẹ kọ́ ẹ pé ẹni tó òórùn kan yìí òun ọkàn sinmi ni yọ wẹ̀ yọ wẹ̀ dúró de wa kò burú so bẹ̀tì tó bá yẹ pé a ti ṣe itifak lórí pé ẹni orun bá kàn ò ní ó ṣe ń jẹ so ó sì ti dandan kọ́ yẹ pé ọ̀dọ̀ rẹ̀ náà ni a ti jẹun so èyí ni èèyàn ṣe déédéé so and then irú nǹkan báyìí tó hàn ní fún anybody gbogbo ẹni tó bá ṣe dáadáa wọn kò ń ṣe dáadáa ẹni ó bá ṣe àìdá òun náà mọ̀ so kò sí <laughs> wàhálà kò sí kí nínú ẹ téèyàn bá ti mọ téèyàn bá ṣe justice láàrin àwọn ìyàwó ẹ̀hún náà mà torí pé kò sẹ́ni tí ó mọ̀ pé ká gbé ìwọ ẹlòmíì ká gbé fẹ́lòmíì kì í ṣe ń tọ́ so it's better kọ́ yẹ pé ká ṣe ń tí a ṣe lórí torí pé àwọn àwọn mùmíní wọ́n wà lórí ṣẹ́rùtù tí wọ́n bá ṣe ni tó ń gbàtà bá ti ṣe ní ṣẹ́rùtù pé ibi tá a bá ti sùn ibẹ̀ láti jẹun wọ́n padà náà kọ́ yẹ pé ibẹ̀ náà láti jẹun tó bá pé nǹkan kan wá ní ìyálé ń ṣe àbí ìyàwó tí tí ò jẹ́ ká máa jẹ oúnjẹ rẹ̀ ká kúkú fi hàn án ká sì ṣe àtúnṣe rẹ̀ bóyá oúnjẹ ni ọ̀mọ́ ni ọ̀mọ́ ṣe dáadáa bóyá dàn ní iyọ̀ ní fi ń jábẹ̀ àbí ọbẹ̀ ní í ṣe tí ń kan gbogbo orú àwọn nǹkan báyẹn ń tó lé ta ń tàtúnṣe lè wá lórí ẹ̀ ni wọ́n tọ̀ tó yẹ wá pé ìyàwó nìkan ló ní nǹkan tí èsì ìṣebẹ̀ dáadáa tí ń fi iyọ̀ jábẹ̀ ṣé kò ní ṣe àtúnṣe rẹ̀ àbí ọkọ̀ yọ̀ fẹ́ lómi ni so ń tọ́wọ́ pé a ṣe àtúnṣe rẹ̀ ká ṣe àtúnṣe pé oúnjẹ rẹ mo fẹ́ kó o tún ṣe má máa fi ọ̀sọ́ bẹ̀ máa yọ láǹfààní lára má máa jẹ́ kí gbogbo yẹn ló ní àtúnṣe èèyàn lè kọ́yàwó èèyàn lọ́bẹ̀ téèyàn bá mọ̀ bẹ́ẹ̀ sè so kò sí aburú nù ẹ̀ wallahu alam assalamu alaikum.